dọ́tọ̀ kan ó wà ń lè wa dọ́tọ̀ alábẹ́rẹ́ ni a máa ń jiyàn kìíní kan ó máa ní kò síbi tọ́lọ̀ ti kọ́ sí náà lùkà ní pé téèyàn bá kú tó bá wọnú sàárè pé ọlọ́run tó máa gbẹ́ni sí lára pé ọmọ àwọn àfáàmà tó ń ṣe wáàsì pé káwọn èèyàn lè fi bẹ̀rù ni pé kò síbi tí ọlọ́run kọ́ sí inú àlùkà. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah abad ìbéèrè tí oníbéèrè béèrè yìí lára àwọn nǹkan tí ó ti jáde nínú lẹ́kṣọ̀ ni aya pọnú alkọ̀án tó sọ̀rọ̀ ń pa bọ́lọ́wọ́ bó ṣe gbé wa dìde tabawo ìparí súrátù yàsí ọlọ́wọ́ bá sọ ń bẹ́ àwọn yìí tá a ti kà yín náà ọlọ́wọ́ bá sọ ń ṣùgbọ́n kí ló máa mẹ́ni tó pe rẹ̀ ní mùsùlùmí sọ wípé kò sí Ikan tó ń jẹ́ ìgbéǹde ipe àwọn àfáà wọn kàn máa ń sọ láti lè fi dẹ́rù bàyàn ni ẹni tó sọ̀rọ̀ yẹn kọ́ ní kọ̀kọ́ sọ àwọn kan náà gbà bẹ́ẹ̀ nú àwọn tán jẹ́ philosophers kódà àwọn tán pera wọn ní mùsùlùmí nù wọn bí àwọn abisina àti adarúkọ. sọ àwọn a máa sọ wípé àwọn ànábì ọlọ́wọ́n ọba àtàwọn philosophers ipe hukamaru ni wọn àwọn ọ̀jọ̀gbọ́n ni wọn ṣùgbọ́n mẹ́tọ̀ táwọn ànábì ọlọ́wọ́n ọba ń lò ó yàtọ̀ sí mẹ́tọ́dì tí àwọn philosophers yòókù ń lò mẹ́tọ́dì àwọn ànábì ọlọ́wọ́n ọba òun nìkan parọ́ fáwọn èèyàn láti lè ṣe tó dáa nísìn ká dokùn ẹbí pọ̀ ká tọ́jú òbí wa ká ṣe dáadáa fáwọn aláìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tó dáa ní tí gbogbo èèyàn pé ni ó dáa ṣùgbọ́n bó o lo ṣe lè jẹ́ kí àwọn èèyàn ṣe nǹkan yìí àwọn wọ̀nyí ń sọ wípé àwọn ànábì ọlọ́run ọba wọ́n kàn ń wọn àwọn nǹkan wọ̀nyẹn so that wọ́n á lè jẹ́ káwọn èèyàn ṣe nǹkan yẹn kò ṣe pé àwọn nǹkan yẹn rí gangan sọ ẹni tó sọ kò ń ṣe òní akọkọ sọ ó pọ́sibù pé kó kanú ìwé kan ní. àwọn ọ̀gá wọn nìyẹn àwọn filọ́sọ́fà sẹ́mọ̀ sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a padà sínú alukur'an ni àárín pé tó ń bẹ nú ni ó yàtọ̀ sí nǹkan tó ń ni tó sọ pé parọ́ ni láti káwọn èèyàn ṣe nǹkan tó dáa kí wọ́n parọ́ ni àbáwọn àfáà ló ń jọ láti káwọn èèyàn ṣe nǹkan tó dáa fakọt káfara kẹfìrí ni wéèyàn bẹ́ẹ̀ irun tó ń kí àwẹ̀ tó ń gbà gbogbo ń tó ṣe kò lè wúlò fún torí pé nǹkan tó yẹ kó nígbàgbọ́ nú inú rẹ̀ tó ń bẹnu àkùránì ni ò gbàgbọ́ yẹn lóbìnrin pé kí ni àwọn àfáà ló ń parọ́ yẹn àbí báwọn tó jẹ́ ọ̀gá wọn ṣe sọ pé ànábì ọlọ́run ọba parọ́ ni. so lára àwọn nǹkan tí àwọn philosophers tọ́gọ̀rọ̀ wọn míì máa sọ òun ni tí ẹni yìí sọ ṣùgbọ́n nǹkan tó jìnnà sí òótọ́ ni ọ̀làwà àlọ́. abẹ́fún ìbéèrè mi ò ní pé nígbà tí ẹ̀ ń ṣe ní àlàyé fún wa nípa pé èèyàn lè fi àtàrà anábìwá muhammad sallallahu alayhi wa sallam láì gbàgbọ́ pé kí ó di kẹfẹ́rí àti àwọn nǹkan àwọn ará àta tí ẹ pé mùsùlùmí náà ni àwọn náà fi ara wọn ṣùgbọ́n àwọn ní alukur'an nìkan òun náà ni tí àwọn gbàgbọ́ táwọn ti lé lórí ìjẹ́ irú àdéhọ́kàn yìí náà ṣó lè múyàn di kèfèrí àti pé àlùjànnú àwọn aláwọ̀ gba àlùjànnú gbọ́ o ṣùgbọ́n pé bí amọ́sù pé bí ó lè wáyé pé àwọn ò gbà á gbọ́ bákan náà ya tún máa sọ pé bí kan máa rí pé bàbá ó ṣe bàbá ẹni tán dẹ̀ rí fáǹsì ní kíni ọlọ́run wọ́n lè má láwọn ní ó pé mẹ́ta ṣùgbọ́n a máa lo kẹ́límọ̀ bàbá fún ọlọ́run ọba àbí kí wọ́n lo orí kí ni. gbólóhùn bàbá fún allah subhanahu wa ta'ala ìka tí a gbọ́dọ̀ jìnnà sí i nínú èdè àwọn míì bàbá ó lè mọ́ túmọ̀ sí ìtawà ń pè ń bàbá níbi báyìí ni bàbá ni ó lè túmọ̀ sí ọlọ́run ọba nú èdè àwọn mi ṣùgbọ́n káwa mú wa ní context wa ń bí báyìí ni kò lọ ọlọ́run ọba òbí mọ́ bẹ́ẹ̀ ni ẹnìkan òbí lamiyelid wọ lamiyewulad so ìpè ọlọ́run ọba ní bàbá pẹ̀lú àníyàn pé ọlọ́run ọba bímọ eléyìí kúfùrùndínlá wọ́n pẹ́ àníyàn pé allah là ń sí gẹ́gẹ́ bí èdè àwọn nínú àwọn ara asia bí ó ṣe gbé wọlé so eléyìí ké sí ọ̀pọ̀ nìyẹn but ká jìnnà sí èlò gbólóhùn yẹn torí àdìẹ ọkàn táwọn èèyàn so mọ́ kéèyàn lóun ò gba àdìsá nàbí sọlá sọlá ń gbọ́ irú èèyàn bẹ́ẹ̀ ṣe kẹfìrí sọyẹn tó lóun ò gba àdìsá nàbí sọlá sọlá gbọ́ bóòlù ló ṣe ń kírun ẹ̀ àdìsá nàbí sọlá sọlá òun ló ṣọlá yẹn bá ṣe kírun fún wa o lè ṣí kùránì kó o rí i pé irun asiri raka mẹ́rin ló kì ó ó jẹ́jẹ́ ń ni irun subhi raka méjì ni ó kà kí ó jáke ń ni ó lè rí àfi kó hadith sẹ́ńtọ́ bá lòun ò ní gbàgbọ́ nu hadith anamsa allah asalam fọkọt káfà irú yẹn bẹ́ẹ̀ ó ti di kẹfẹ́ àti pé kò bá làákà ìmú gbàtọ́ lọ́wọ́ bá ní wàǹzálínà ilé kẹ́mísì kọ̀rọ̀ lẹ́tùbà yìí nà lè ná sí mánu zila ilé yìí wàlà aláhùn yẹtọ̀ fákàrù ọlọ́run ní aṣọ alukur'ani kalẹ̀ fẹ́ kó lè má ṣàlàyé fún àwọn èèyàn tó náà bá sọ kalẹ̀ fún wọn àlàyé tánà bíi ṣe dà bóná kọ àlàyé yẹn sí torí pé lítù bá yí náà lọ́wọ́ bá sọ bó làlàyé yẹn wà àbínú kur'ani náà làlàyé yẹn wà aṣọ alukur'ani torí kó lè ṣàlàyé kí aṣọ kalẹ̀ nítorí kó lè bá ṣàlàyé àti rí nǹkan tó fẹ́ ṣàlàyé àlàyé tó fi ṣe. tó ṣe ń kọ́ osi kò sí lákọọ́lé òun ògbà yẹn gbọ́ ṣùgbọ́n kọ́ wọn ọba kó jẹ́ kí ní pírọ́blẹ́mù ẹlòmíì làákàyè ní pírọ́blẹ́mù gan ẹni tó ń wo pé òun ò gba ọ̀rọ̀ ànábì gbọ́ ó gbọ́ ọ̀rọ̀ àrístótù ni ó ti wá centuries before kò tó ó gba ìwé àrístótù gbọ́ ọ̀rọ̀ socrates ó gba á ọ̀rọ̀ rẹ̀ o tí ò fakọọ́lẹ̀ fún kò ń ṣe pé socrates kọ àwọn ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ ó ti ń sìn gba àwọn nǹkan yẹn gbọ́ ìwé àrístótù àtàwọn míì bẹ́ẹ̀ ni ó gbà gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ anabi tó wá lẹ́yìn ẹ̀ nà ní nǹkan bí ìkànnú àwọn tí wọ́n ń farabalẹ̀ bẹ́ẹ̀ náà olówó gbàdí sì gbọ́ kí ló dé ó ní kò sí garanti panabi ló sọ ibi ibi ta ti wọ́jọ́ sọ̀rọ̀ náà ló ti múra ẹ̀ kò ju bí ìṣẹ́jú méjì lọ náà ló mú rẹ̀ ó ní according to in ti abbas mahmood akọ́ tó sọ. So, mo ní ẹ̀rọ bínú ta ni abbas mahmood akọ́ọ̀dù yẹn ah ó lára àwọn wùdàbà ní egypt ni mo ní ṣé ẹjọ́ ń gbàdúgbò ní àyẹ̀wò o mo lẹ́ni yẹn kọ́ ó ló ti kú mo ní sọ ẹ̀ lè mọ kóòtù ọ̀rọ̀ abbas mahmood akọ́ tẹ́ ẹ̀ fojú rí tẹ́ ẹjọ́ gbàdúgbò tó ṣe pé nǹkan tó kọ́ lẹ̀lẹ̀ ń kà ní ṣé garanti wà pé ló kọ nǹkan yẹn ó ní làákàyè wà àwọn kan ó tì í lọ síbi nǹkan ẹ̀ gbàgbẹ́ ni kó dodo náà sọ bí ẹni tó lóun òun tóun òun ní freedom òun ní fòríyà so òun lè jẹ́ kí ẹ̀sìn kó mọ dèun mọ́lẹ̀ ni dídìrín ṣé àkàn lè máa bẹ kán wọ́n dè mọ́lẹ̀ bó tilẹ̀ wò kó mọ́ tó o bá lo gba visa nísìnyí ipò ń lọ uk kó o tó débẹ̀ gan-an ti ń di ẹ̀ torí pé o gbọ́dọ̀ respect òfin wọn tó bá wọ bẹ́ẹ̀. o sele ṣe sele o gbọ́dọ̀ ṣe tó bá ní wàá ṣe nǹkan tó ní o má ṣe wàá bá rẹ̀ nú ẹ̀wọ̀n. chuzi oníkíni kò fẹ́ kán tiẹ̀ rárá ṣé wọ́n lo chúùsì ìyá tó bí ẹ ni. bàbá tó bí ẹ lo chúùsì pé ọ̀bá ẹ lo ti fẹ́ bí so ènìyàn ni pé kíni àti wọn mọ̀ dè wá tó o bá dere pẹ̀lú òfin ọlọ́wọ́n ọba pẹ̀lú ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba so kó o yẹpẹrẹ ara ẹ̀ níwájú ọlọ́wọ́n ọba ṣé kò pọn ẹlẹ́jú pé kó máa yẹpẹrẹ ara ẹ̀ níwájú so kò jẹ́ bí ó ṣe jẹ́ ìsọkúsọ ọ̀rọ̀ nìyẹn wàláwà àlà ẹnu ni iṣẹ́ lè kó lára wọn àgbà gbọ́ ìkálùjọ lè kó síyàn lára ọlọ́wọ́n bá subhanahu wa ó ní àwọn tó ṣe pé yàkùnúnà ríbà alẹ́dínà yàkùnúnà ríbà lẹ́yàkùnmú ilá kama yàkùnmú lẹ́bí yàtàkàbọ̀tù ìṣọ̀ ìtọ́nù mẹ́lẹ́mẹ́ ayàkùnrin ní kílẹ̀ ìpalùjọ̀nù lè rọlú yàn bóòlù owó ṣe wá sọ pé òun ò gbà ní fẹ́ẹ́ tó bá lóun ò gbà palùjọ̀nù lè kó síyàn lára eléyìí ọ̀rọ̀ kúrò ni ṣùgbọ́n a ṣàlàyé fún torí pé ọlọ́wọ́n bá fi ilẹ̀ pé kí ni àlùjọ̀nù lè kó sí ìyànlára ni so wallahu a'lam. ìbéèrè ti tèmi ó lọ lórí àyà tí ẹ̀kọ́ ti nípa lórí Sulaiman lẹ́kan nígbà tí olúwa wa ń sọ nípa wàtábà àwọn tẹ̀sán ṣàyàtì aláàmúlẹ̀kù Sulaiman olúwa wa dáwọ́kọ̀ àwọn màláìka méjì kan bẹ̀yẹn ṣé a lè sọ ní pé àwọn màláìka yìí ọwọ́ wọn ni dán ti gbà wá ni àbí àwọn ni wọ́n kó àwọn èèyàn ní ìdán torí àárín yìí ò fi bẹ́ẹ̀ clear sí mi dáadáa. Nam èyí tí àwọn mufassirun wọ́n jẹ́ àwọn mufassirun ìṣáájú àtọ́bàrí bákan náà àwọn àfa súnà ṣáájú ó ní pé àwọn méjèèjì màláìka ni wọ́n màláìka ni wọ́n ọlọ́wọ́ bá lò wọ́n láti lè fi dá àwọn èèyàn wò bákan náà láti lè fi dá àwọn ara wọn gangan fúnra wọn wò eléyìí nǹkan tó rí rẹ̀ ní láti ọ̀dọ̀ abdullahi bin abbas abdullahi bin umar rọ̀dọ̀láwọ̀ ánú kódà látọ̀dọ̀ ali rọ̀dọ̀láwọ̀ ánú tẹ̀sírì tí àwọn sàábà bá dẹ̀ tù ú tábì yóò lè gba àdàmú ká má ti sọ pé àwọn tán wá lẹ́yìn so eléyìí òun nìkan tí ó rí ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfa ṣe sọ nínú àwọn tíra tafsir ni so abu hatim arọ́ọ̀zì ọ̀fìnrin lẹ́nu tafsir wọn bẹ́ẹ̀ lórí lẹ́nu àwọn tafsir àmì náà tó jẹ́ gbàwá látọ̀dọ̀ àwọn sahaba rọ̀dọ̀wá ńlá àlùyìn so èyí tó dá oníkágbà pé màláìka ni wọn tó ṣe pé ọlọ́wọ́n ọba ó dá àwọn náà wò pẹ̀lú ẹ̀ àwọn mufasirun kásọ̀tán àwọn tó jáwọn mùtà àkèrún wọ́n ń tíráì láti tú harut àti marut wọ́n á tú pé màláìka ni wọ́n ṣùgbọ́n wọ́n wà sọ wípé kí ni wà alẹ́ màlàkẹ́ yìí di bàbíl wọ́n túmọ̀ yẹn ní máa náfíù ike a sọ nǹkan kan kalẹ̀ fáwọn màláìka méjì ní bàbíl ni harut àti marut wàmá unzila ala malakai di babil aruj wa maruj ṣùgbọ́n yìí tó ní pẹ̀lú àwọn sahaba rẹ̀dùwánu làálẹ́yìn òun náà ni pé màláìka méjì ni wọ́n tí ọlọ́run ọba dán wọn wò tó ṣe pé ó lè dáhùn yẹn náà wò pẹ̀lú ẹ sọ ọláwà àlà. kí làwọn yorùbá máa ń pè ní àkúnlẹ̀yàn ní àdáyébá kí islam sọ lórí ẹ̀. so kọ́ tó dáhùn question yẹn sister àbí brother Only, please what is the bóyá biggest ni àbí please what is the biggest thing that allah created ma adeli we need evidence in koran. lórí kí o lọ síwájú dàtí sábà fẹ́ àlàyé lórí ẹ̀ka wo tẹ̀síìrì ibùnà àbí hàtìmí aṣàlàyé ni àbíta mention so lórí Eh, àkúnlẹ̀yàn àdáyébá ó dìpẹ́ lórí nǹkan tó ń bá gbà lérò pẹ̀lú ẹ̀ tó bá yẹ pé nǹkan tó ń gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni pé kádàrá bá ti ṣàlàyé ẹ̀ yìí so kò sí nǹkan tí tí ó burú pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n lè pé nǹkan tó gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni tí àwọn jàbúríyà ta ṣàlàyé gbà lérò ipe wọ́n jẹ ń pa láti lè mọ ṣe kíni láti lè mọ ṣe nǹkan tí ọlọ́run ọba ní kó mọ̀ ṣe tàbí sọ ọlọ́run jẹ ń pa láti mọ ṣe tí ọlọ́run ọba ní kó mọ̀ ṣe àbí ọlọ́run jẹ ń pa láti mọ ṣe tó ní kó ṣe sẹ́pẹ́ nǹkan tó gbà lérò pẹ̀lú àkúnlẹ̀yìn àbí àdáyébá òun lélẹ́yìí so ìsọkúsọ ọ̀rọ̀ ni so a ní láti mọ nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú nǹkan torí pé yorùbá wọn á lo terminologies fún nǹkan kan ni a ní sáré gbá nǹkan yẹn dànù àfi ká mọ ibi tó ti ń bọ̀ wá kí ni nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀yìn sògùn bí nǹkan tó yé mi níwọ̀n bá so òun náà ni tí mo sọ lórí ẹ̀yìn sọ̀tọ́ bá ní àdáyébá àbí àkúnlẹ́yìn ṣé nǹkan tán gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni wípé ọlọ́wọ́ bá nímọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé àwọn nǹkan yẹn àbí ọlọ́wọ́ bá fọ́ tiẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹ tó bá ṣe pé kejì ni àkídà àwọn jàbúríyà nìyẹn so àkídà kìfìrí dẹ̀ ni ọláwà àlàm. náà ṣùgbọ́n ọlọ́wọ́ bá tó dá náà a mọ̀ pé alára ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni ìkẹ́ tí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó ròyìn ṣùgbọ́n àwọn nǹkan yìí ni ìkẹta gbọ́dọ̀ mọ wọnú details yẹn ni ṣùgbọ́n nínú nǹkan tó lọ́wọ́ bá wa tó tóbi jù òun ni alárṣì ó ju kùrùsí yìí ẹ lọ kùrùsí wọn ni mọ́ọ́dé ibi ààyè ẹsẹ̀ ọlọ́wọ́n ọba méjèèjì bí abdullahi bin abbas rọ̀dọ̀ aláwọ̀ bó ṣe rìn látọ̀dọ̀ rẹ̀ definitely àtọ̀dọ̀ anẹ́tí sọ̀lá fún ẹ̀ ló ṣe wá ọlọ́wọ́n bá ní sọ fún pé wá sí àkùrùsí yuhu samawati wal ardo ìyẹn gan fún rẹ̀ ni ó gba gbogbo sánmà àtìlẹ̀ so kùrùsí yóò dẹ̀ ní tabakọ̀mpiẹ́ sí àlàárà ṣí bí ìgbà tó ṣe wípé a ju bí òrùka ta tọ́ síbi ilẹ̀ tó fẹ̀ gbàyàwó ni gẹ́gẹ́ bí anamisa allah salam bí o ṣe sọ so ká dúró níbẹ̀ yẹ ká má tọpinpin torí pé ìtọpinpin àwọn nǹkan mi yóò mú apá mi mọ sọ nǹkan tí yóò lẹ́rìí fún ìtumọ̀lá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà mọ̀sán tó mọ̀ ń pa ẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam. Ah, mo gbọ́ lẹ́nu ẹnìkan tó ń pèrè ní àfa nípa pé ó lóun ṣe nǹkan tó ń pè ní rúhù wọ́n á lóun ṣe rúhù òun rí apá kan ṣáà sọ gbogbo ẹ̀ mọ́ra wọn má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa rúhù pé bí àkọ́kọ́ tó wà fún ìjẹ́bẹ̀ tí àti ìpọ̀npa nǹkan tí ó gbà lérò pẹ̀lú rúhù so bí ẹ̀mí gbéhùn ni ló ń sọ ẹni tẹ́mi bá dẹ̀ gbé ó ti sọ nǹkan dé lẹ́bù wípé àsìlákàyè rò fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ara ẹ̀ mọ́ sòtòrí pé ẹlòmíì nǹkan máa ń sọ fún ọ pé kàn máa wá nìyẹn so wọn ní kàn máa wá nǹkan ẹlòmíì ni wọn yóò mọ sọ́ọ̀bù pé kí ẹ̀mí tiẹ̀ gbé òun ní sọ́dọ̀ pé wọ́n á lè gba ráǹkì níwájú ṣéwù rẹ̀ so wọ́n á lẹ́yìn mọ́ ń gbé ìrùntẹ̀ náà mọ̀ dùn sòtò wáyé pé kẹ́mi náà gbé yẹn nìyẹn fi ń gba arákùn iwájú ọlọ́run abubakar lè kó kọ́kọ́ gbé àti omar usman but àwọn ẹni kò sínú àkọọ́lẹ̀ rárá ipe ẹ̀mí gbé ìkankan nu wọn àwọn tọ́jú àwọn tọ́tún jẹ́ tọ́tún kéré sáwọn kò sínú àkọọ́lẹ̀ pẹ́mi gbé ìkankan nu wọn àwọn tọ́jú ọmọ kéwú àwọn yẹn náà kò sí lákọọ́lẹ̀ pé ẹ̀mí gbé wọn sọ àwọn tẹ́mi ń gbé yìnyín àlùjẹ̀nu ló ń rọ́ọ̀lù wọn látara pé kí ni wọ́n ń wá ìwàkúwà so torí pé wọ́n máa sọ ìsọkúsọ nísìnyí wọ́n lè ní kókó máa pe gbólóhùn ẹyọ kan hu hu hu hu hu hi hi hi hi hi bí tó bá ti ṣe hu hu hu hu hu àlùjọ ní ó kó sí lára látara látara bẹ̀ ń wà ní ẹ̀mí gbé kó látara bẹ̀ ní ó sọ di nǹkan míì wọ́n lè lẹ́lòmíì gúkè lọ yóò sọ kalẹ̀ ó wọ́ọ́ kálúà yóò ṣe gbogbo àwọn pátipàti tá a lè rí nínú àkọọ́lẹ̀ nínú ìṣesí àwọn ẹni ṣíwájú àwọn nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sí ni tó tó bá ní rúwù lòún ṣe bóyá tó gbà lérò ni pé ẹ̀mí gbòòrò so tẹ́mi bá dẹ̀ ti gbé oríṣiríṣi ni yóò máa sọ ìgbà tó bá dé níbi tí wọ́n ló lọ yóò máa sọ ìsọkúsọ fáwọn èèyàn àwọn ló dẹ̀ mọ tẹ̀lé kọ́mọba kí ó ṣàmì nìkan kan wa kọ́mọṣùwà lọ́nà. Wa alaikum tíra tó ń bẹ lọ́wọ́ àwọn nàṣọ́ra lónìí àgbàgbọ́ wa sí tíra yẹn òun ni pé wọ́n ti ọ́ta rẹ̀ gẹ́gẹ́ bí tọ́lọ́mọ bá subhanahu wa ta'u sọ pé yóò harry funel kel in ba'ad ma wà bẹ́ẹ̀ òbí wọ́n ti yí padà adẹ́gbọ́rùgbà wọ́n ti yí padà torí náà ni à ń lọ síbẹ̀ láti máa ka ṣùgbọ́n agbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́wọ́n bá sọ tíra kankalẹ̀ tí wọ́n ń pè ní injil àti torah injil àti torah combination ni wọ́n ń pè ní bible lónìí old testament ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ new testament ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ old testament yẹn òun ni torah torah new testament òun ni injil méjèèjì náà papọ̀ nísìn ṣùgbọ́n ọlọ́ọ̀bá jẹ́ ká mọ̀ yìí pé yohane funelkel ìgbà àdìmọ̀wàbí wọ́n ń yí ọ̀rọ̀ padà ṣọ́rọ̀ mi yé so àdínà tá a máa ní pẹ̀lú ẹ̀ àdìọ́kàn tá a máa ní pẹ̀lú ẹ̀ náà ni pé wọ́n ti yí i padà ẹni tó bá nàbọ̀ pé ó pé fàkọ̀tíkà zab alukur'an ó pe alukur'an ní rọ ẹni tó bá gbà pé ọlọ́wọ́n bò sọ tí akẹ́kẹ́ kalẹ̀ tó ń pè ní injil àbí tawra fàkọ̀tíkà zab alukur'an sọ́dọ̀ ẹ̀ ló jẹ́ pé ń bàtà ní sọ̀rọ̀ láfẹ́ ń torí lọ́wọ́ umar gẹ́gẹ́ bí alimam ahmed bí wọ́n ṣe gbà wá tí umar ń ka tawra anamsọ̀rọ̀ láfẹ́ lám discourage yẹ ó ní ìrẹ́ ọmọ kàtọ́b ṣe lè ilẹ̀ tó fẹ́ máa torí bọ́ ń sìn wọ̀lẹ́dì nọ́ọ̀sì lè yẹ bí ẹ̀kọ́ jíìtù bí abẹ́ ìdọ́ ànàkìyà mo fi ọlọ́run bá tó ní ẹ̀mí mi búra gbogbo ń pé yẹ kẹ́ ẹ mọ̀ ń pa rẹ̀ ní nǹkan tó pure tí ò sí rújú ń bẹ́ mo ti mú wa fún inú alukur'an ni. ànábì wa sọ wípé torí náà ẹ má lọ mọ kọ́pì wọn ẹ wọ́n mọ lọ gba nǹkan tán sọ fún yín kẹ́kàn mọ́ lọ gbà bẹ́ẹ̀ torí pé wọ́n lè sọ tó jẹ́ irọ́ fún yín tẹ́yìn á gba lódodo àbí ká sọ ohun tó jòdodo fún yín tẹ́yìn ó gba tẹ́ ẹ gbàdà nù. ó wá ní wàhálà anna musa kana hayyan sanabi musa bá ń bẹ láyé ni màá wọ sí àwọn ilé ẹ̀tẹ̀bí àmì kò ní option ju pé tí mo mú wá ń sí yìí òun ni ó tẹ̀lé ọlọ́run fi ròyìn alukur'an pé kí ni musaddiqan lima bẹ́ẹ̀na yàdẹ́yìn ilẹ̀ kitab wa muhammidan alayhi alukur'an ni ó ń kọ́nfàmù àwọn tíra tó ti ṣíwájú bákan náà ó jẹ́ nǹkan tí ó jẹ́ ní tí ó jẹ gàba lórí gbogbo àwọn tíra àtúnṣe lọ so ẹni tó bá ti ní quran lọ́wọ́ ni láyà tájú ìlà kiraati àtọ̀rọ̀ àtọ̀rọ̀ ìjì kò ní ìdíkó máa ka kò ní ìdíkó máa ka torí pé umaru yìí ni umaru strong ju ti lọ umaru ṣe kí ni anabisa allah fẹ́ mi sọ̀rọ̀ jẹ kí ni wọ́n fẹ́ bízi ara ẹ pẹ̀lú ẹ̀fọ́ so bízi ara ẹ pẹ̀lú ẹ̀sìn tí wọ́n gangan fún rẹ tó ń ṣe alukurani tó jẹ́ muhaimunu fún gbìyànjú àti máa alukur'ani ṣùgbọ́n musiba àmọ́yẹ mùsùlùmí tí ó máa alukur'ani rẹ̀ ní translation náà ni ó máa ka kò lè dá alukur'ani ka ó bízi ààrẹ pẹ̀lú pòun abaibu according to john chapter kìíní kan verse kìíní kan òun náà máa rìn káàkiri wọn ni àwọn olùmọ̀ ló ń lọ. ṣe fẹ́ jólùmọ̀ pẹ̀lú tó máa ń tí ó máa alukur'ani tó jẹ́ muhaimin lórí yẹn so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ agbọ́dọ̀ nígbàgbọ́ nu tó ń jẹ́ tàwọ́rá àti ìjẹ́ni bọ̀tí tó ń bẹ lọ́wọ́ wọn ń sìn agbọ́dọ̀ gbà pé kí ni kọ̀dùrúrífà wọ́n ti yí padà ọláwà alam ṣe húwà húwà ò ń ṣàrò orúkọ ọlọ́wọ́n ọba húwà kò ń ṣàrò orúkọ ọlọ́wọ́n ọba pronoun ni tó ṣe pé wọ́n á lò fún ọlọ́wọ́n ọba wọ́n lè lò fẹ́ lómi náà so húwà lẹ́bí ansala alekal kitab àbí òun ló sọ tíra òun hùwà ṣùgbọ́n ní ìsìnkú mo fẹ́ yin ọlọ́run ọba àti mo fẹ́ képe ọlọ́run ọba yà hùwà tìrẹ òun ẹ ṣàfà yà máa ń la hùwà ìlà hùwà so eléyìí àfihàn ìtọ́n ló ń fi ṣe ọpọlọ àwọn èèyàn kò ń ṣe àwọn orúkọ ọlọ́run ọba wàlílà asma olùhùsùnà ọlọ́run ọba ló ní àwọn orúkọ tó fi ń rẹwà jùlọ tán ní ìtumọ̀ alhùsùnà àti orúkọ tó dá orúkọ tó dá yóò ní ìtumọ̀. fàdúrúhù bí ha ẹ pè é pẹ̀lú àwọn orúkọ yìí so àpò ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn orúkọ arrasheed sára orúkọ ọlọ́wọ́n bá ní àdúróyìn ọlọ́wọ́n bá àwọn àfáà míì wọ́n ní kò ń ṣe ara orúkọ ọlọ́wọ́n bá wọ́n á nítorí pé kí ni ààrí ẹ̀rí tó fi rinlẹ̀ pé ọlọ́wọ́n bá ń jẹ́ ààrẹ ẹ̀rí tó fi lè pé ọlọ́run bá ń jẹ́ arashid náà ó ń bẹ nínú ninety nine names tí wọ́n ń sakuléètì káàkiri ṣùgbọ́n ninety nine names wọ́n ń sakuléètì káàkiri yẹn àwọn míì ń bẹ lọ́lọ́dọọdán tọ́lọ́run bá lò ní alukur'an ìmí ń bẹ tánà sọ lọ́wọ́ ń lò nínú àwọn ahadisi ẹ̀mí ìmí ìdẹ̀ ń bẹ tánà sọ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tó ṣe pé kò sí ẹ̀rí pé wọ́n lò ṣùgbọ́n ní kíní kan táwọn àfa wọn máa ń sọ ṣáàlè ṣe istikọ́ọ̀k orúkọ fún ọlọ́wọ́n ọba allah látara àwọn nǹkan tó ti lò fúnra ẹ̀mí ní tí ọ̀gọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú wà lórí ẹ̀ òun nìkan lè ṣe istikọ́ọ̀k tó ló jẹ́ pé àwọn èèyàn bíi ibùn kọ́yìn àtàwọn àmì ibùn tẹ́nìyà wọn a máa gbárù arọ́ṣíd asọ̀bùrù ó ní àwọn kan tó súnmọ́ alhalim orinlẹ̀ alhalim alhilmu wa sọ́bùrù wọn súnmọ́ra wọn ló jẹ́ pé ara wọn àfa mi tí wọ́n fi rinlẹ̀ so àwọn mìíràn sọ pé kò sí ń bẹ́ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ibi tí àwọn àfa àṣáájú lọ́hùn tara wa ibẹ̀ ẹni wa àwọn tọ́jú àwọn mùtàkìrún wọ́n lè ṣe àwọn ìṣe àdáàtì ṣùgbọ́n àlè ìṣe àdáàtì tán bá ṣe ká fi àwọn ẹni ìṣíwájú tán sọ otherwise ní halal yóò mọ bẹ́ẹ̀ bí sàlàfíà wa tá à ń sọ. sọ àwọn tán ṣíwájú àwọn ibùn tèmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbà pa lè ṣe ìṣìkọ́ bọ̀ kó ṣe pé a kàn fọ orúkọ yọ fúnra wa àwọn nǹkan tó ní ẹ̀rí òní. ibùn kọ́yìn rahimahullah ta'ala ṣàlàyé eléyìí bákan náà ibùn tèmi àtàwọn nínú àwọn àfa àtàn ṣíwájú wọn àárẹ̀ àwọn nǹkan níbẹ̀. So والله أعلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك